سورة الانفطار بسم الله الرحمن الرحيم pẹ̀lú orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت nígbà tí sánmà bá ya sí méjì àti nígbà tí àwọn ìràwọ̀ bá ń jábọ́ àti nígbà tí àwọn ibú odò bá di ohun tí ó ń sàn káàkiri tí gbogbo rẹ̀ rò pọ̀. وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت àti nígbà tí àwọn sàárè bá ń ṣí sílẹ̀ ẹ̀mí kọ̀ọ̀kan yóò mọ ohun tí ó ti tì síwájú àti ohun tí ó fi sẹ́yìn. Yà يا أيها الإنسان ما غرك بربك الكريم kí ni ohun tí ó ń tàn ọ́ jẹ sí ọlọ́run ọba rẹ ọlọ́rẹ alápọ̀nlé. الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك ẹni tí ó dá ọ tí ó sì ọ ní àṣepé lẹ́yìn náà ó ṣe àwọn oríkèé rẹ dọ́gba ó sì tún gbé ọ dúró dáadáa ó sì ṣètò àwòrán rẹ bí ó ti fẹ́ كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين síbẹ̀síbẹ̀ ẹ̀yin tó ń pe ọjọ́ ìdájọ́ nírọ́ bẹ́ẹ̀ ni dájúdájú àwọn olùsọ iṣẹ́ yín wà lọ́dọ̀ yín àwọn alákọsílẹ̀ tí wọ́n ní ìbùkún. يعلمون ما تفعلون tí wọ́n mọ ohun tí ẹ̀ ń ṣe níṣẹ́. إن إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين dájúdájú àwọn oníwà rere dájúdájú wọn yóò wà nínú ìgbádùn tí ó ní ìfàyàbalẹ̀ dájúdájú àwọn oníwà búburú dájúdájú wọn yóò wà nínú iná tí ó ń jò wọn ò wọ inú rẹ̀ ní ọjọ́ ẹ̀san وما هم عنها بغائبين wọn kò sì ní ṣàìwà nínú iná náà nígbà kan wọn yóò máa bẹ nínú rẹ̀ títí gbére. وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين. kí ni yóò jẹ́ kí o mọ rírì ọjọ́ ẹ̀san náà lẹ́yìn náà kí ni ó máa tún jẹ́ kí o mọ rírì ọjọ́ ẹ̀san náà. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله ọjọ́ tí ẹ̀mí kan kò ní ní agbára kínní kan fún ẹ̀mí kan tí Ọlọ́run nìkan ni àṣẹ ní ọjọ́ náà.